الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدعو أقبلكم الله وبا الله وبا الله توشي الله وفيمي أتني لا تتتجد ونرى لي دوري إتوا إتوا الهداية أفعى أنبي الله سبحانه وتعالى كلهم بكم أشعر شواشي جدادا àǹdà Allah subhanahu wa ta'ala gbogbo àwọn wáàsí tí wọ́n ń ṣe fún wa kọ́nà ọba kó má ṣàjò lápá dáadáa lẹ́mìí wa pẹ̀lú ògbẹ́ ọlọ́run ọba a máa tẹ̀síwájú níbi tá a ti máa gbé abala ìbáàdà yẹ̀wò kí là ń pè ní ìbáàdà àti àwọn ìran ẹ̀ kí ni ìjọsìn àwọn ọ̀ràn wo ni ìjọsìn pín sí òun ni wọ́n máa gbé yẹ̀wò fún wa ní ìrọ̀lẹ́ yìí àǹdà Allah subhanahu wa ta'ala àwọn àfáà wa tí wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ kọ́nà ọba kí má ṣàbáwa tó àwọn wọn tọ́nà àwọn náà ni fadilatu sheikh kọmarudin yunus akórèdé hafidhahullahu ta'ala wa ra'ahu falyatafaddal mashkuran mahjuran min allah. alhamdulillah ọpẹ́ fún Ọlọ́run ọba wa alladhi nawwa'a lana al-ibadati li sa'adati ad-dunya wal akhirah ọba tí ó gbé àwọn ẹ̀sìn oríṣiríṣi kalẹ̀ fún wa tá a máa fi súnmọ́ wọn Ọlọ́run ẹ̀sìn tọ́lọ́run gbé kalẹ̀ fún wa oríṣiríṣi ni oníkàṣe yìí ó tún ní àṣẹ yìí ó ní àṣẹ tọ̀hún gbogbo tó ní àṣẹ yìí kó lè bá jẹ́ okùnfà oríire fún wa ní láyé àti lọ́run ọba tí ó ṣe ìbáàdà ní ìran ìran fáwa mùsùlùmí àdúpẹ́ fọlọ́run ọba náà wassalatu wassalamu ala sayyidina muhammad àánú ọlọ́run ìtẹ́ ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábíwá muhammad wa ala alihi wa sahabihi ajma'in kó nírọ̀lẹ́yìn òun náà ni al-ibadatu wa anwa'uha ìjọsìn tọ́lọ́wọ́n bá láàtórí ẹ̀dá wa àtàwọn ìran ìran ìjọsìn wo lọ́wọ́ ńlẹ̀ tọ́lọ́wọ́n bá gbé fún wa nítorí pé ẹ̀yọ́ miami ọ̀pọ̀lọpọ̀ wa lè ní àwọn Islam pátápátá ẹlòmíì ó mú ìdajì nínú ẹ̀sìn ó fi ìdajì ilẹ̀ ẹlòmíì ó mú èyí tí ó ṣe déédéé ìfẹ́ rẹ̀ nínú ẹ̀sìn èyí tí kò ṣe déédéé ìfẹ́ rẹ̀ ó fi mú sílẹ̀ ẹlòmíì ó la Kùránì méjì àtàdísì oníṣẹ́ eléyìí eh, lèmi ọ máa ṣe ẹ̀rẹ́ eléyìí èmi ò lè ṣe ìjẹ́ mùsùlùmí ọgbọ̀dọ̀ máa nírúurú rí báyìí wípé abala kan lòun ó mú nínú ẹ̀sìn tó wọ́n máa fi sìn ọlọ́run ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó sì ti sọ fún wa nínú alukur'an a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní yá ayyuhal ladhina amanu ọlọ́run bá ní mo pè ẹ̀yin olùgbàgbọ́ òdodo udkhulu fi silmi kaffa ọlọ́wọ́n bá ní odòkòlò fil islam ẹ wọnú islam pátápátá ẹ wọnú islam tapátẹsẹ̀ ẹ wọnú islam pẹ̀lú gbogbo oríkèéríkèé ara yín wala tattabi'u khutuwati shaytan ẹ má tẹ̀lé ìmọ̀ràn èṣù èṣù ni wọ́n máa sọ fún àyí pé kò àlè ṣe gbogbo ẹ̀ èyí tó bá wù mí lèmi ó ṣe nílẹ̀ islam ìbádà tọ́lọ́wọ́n bá ní á tí n bá ti ṣe léyìí mi ò lè ṣe mímà èyí tó wù mí nìyẹn ọlọ́wọ́n bá ní ẹ má tẹ̀lé ìmọ̀ràn èṣù

òun ó ṣokùnfà orí ibú fún yín láyé àti lọ́run ọlọ́run mọ̀jẹ̀ àkó sínú pápẹ́sẹ̀ ìtọ́ èèyàn máa yá mi nínú ẹ̀sìn wa àyà yìí jóyè wáyé pé bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀sìn ìsìláàmù kó ṣe tẹ́yìn bá fẹ́ wọnú ìsìláàmù kó wọnú ẹ̀ pátápátá ìsìláàmù àbọ̀ lọ́pọ̀lọpọ̀ ń ṣe alẹ́ ìbádẹ́tò yalghayatul udma káṣílọ̀ lè má tá a bá mà ipe awálé ayé yìí akàbára wa lábẹ́ sámà abára wa lérí ilẹ̀ ẹnìkan ló ti dálẹ̀ ló ti dá sámà ká tó dé ọwọ́ kó oríṣiríṣi àwọn nǹkan síbẹ̀ ẹjá lọ lè máa fi gbogbo tọ́lọ̀ ń kó sínú sámà pátá àti èyí tó kó sí eré ilẹ̀ pátá àti èyí tó wà nínú ilẹ̀ pátá ọlọ́run ọba àlá oko síbẹ̀ nítorí ká lè máa sìn ní ọba yìí ó gbogbo nǹkan ní ń bẹ láàrin sámà àti ilẹ̀ àti ti ń bẹ nínú sámà àti ti ń bẹ nínú ilẹ̀ gbogbo ẹ̀ pátápátá ọlọ́run dá ọlọ́run ọba ní wa ọlọ́run àdá sámà àti àti tí ń bẹ láàrin sánmà àtilẹ̀ láàìbí nítorí pé à ń ṣeré àṣírí ọ̀sẹ̀ lérí sánmà tá a dá ó ní ìdí pàtàkì tàbí dá sánmà ó ní ìdí pàtàkì tàbí dálẹ̀ àwa kó àlìjáná àtọ́mọ èèyàn sáàrin sánmà àtilẹ̀ a ní ẹ̀ máa sẹ̀mí ọlọ́run ọba ọ̀dá wa nítorí ẹ̀sìn ọlọ́run ọ̀dá sánmà àtilẹ̀ nítorí eré ọlọ́run ọ̀dá wa èèyàn sáàrin sánmà àtilẹ̀ nítorí ká máa ṣeré ọlọ́run ọba náà kìí ṣe pé eré ló ṣe ló fi mọ sánmà ló fi dálẹ̀ ó sì rọ̀ sí lérí ẹ̀ ó sì sọ̀dí tó ń fi dá àwọn ọmọ èèyàn ó ní wa ma khalaqtu l-jinna wal-insa illa liya'budun ọlọ́run bá ní ìdálìjànú àtọmọ èèyàn lásán tí ìbá ti pé ká máa wá sinmi wa ma umiru illa liya'budullah ọlọ́run bá ní àpáyín láti kẹwàá sí kankan lé ayé àti yín sáyé kẹwàá sí kankan bí àyín ṣe bí yín sáyé níta torí ẹ̀dá yín sáyé òun náà ní kẹ máa ṣẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn lọ́lọ́run torí ẹ̀dá wa lọ́lọ́run bá fi ní ẹni tí ó mẹ́sìn kúò láyé tó bá ilé jáde láyé à yóò kà àgbákò lọ́rùn yóò ṣe àbámà lọ́rùn kọlọ̀ mọ́jà dọ̀rùn sàbámà mọ́jà dọ̀rùn mọ́tọ́ wàháyà Allahu lahum kullama fil ard ọlọ́run bá ní gbogbo tó wà lérí ilẹ̀ pátá nínú àwọn nǹkan jíjẹ nǹkan múmu àwọn kan tẹ́ fi ń kọ́lé àwọn aṣọ tẹ́ ń wọ̀ àti gbogbo tẹ́ ń lò tí ń jẹ́ ìgbàdùn fún yín àtomi àti iná tẹ́ fi ń dáná àtòrùn àtòṣùpá gbogbo tí ń bẹ pátá lérí ilẹ̀ tí ń tàn mọ́lẹ̀ tẹ́ẹ̀fí ń sàǹfààní ọlọ́wọ́n bá ní huwa alladhi khalaqa lakum ma fil ardi jami'a ọlọ́wọ́n bá ní gbogbo tí ń bẹ lérí ilẹ̀ ẹ̀yin èèyàn ni mo dá fún kó lè bá dé ẹ̀sìn ọ̀rọ̀ yín lọ́rùn àmì ẹ̀yìn mo dẹ́yìn fẹ́ sìn àti tọ́lọ̀ ń dáfà wa àtàwa ó jí oyè wa nísìn pé ẹ̀sìn lọ́lọ́run torí ẹ̀dá gbogbo ẹ̀ nítorí pé kẹ́sìn lè bá rọ̀ wá lọ́rùn ni wọ́n ṣe dá gbogbo ń taari lérí ilẹ̀ yìí ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa arisalallahu rusula ọlọ́wọ́n bá alá ọwọ́ ara òjíṣẹ́ sí wa wa anzala al-kutuba ó tún wá kó tíra lé wọn lọ́wọ́ ipe ẹ̀yin òjíṣẹ́ ọlọ́run ẹgbà tíra mi ẹ̀dẹ̀ ká fáwọn ẹrú mi kámọ́ bá sórí ibú kámọ́ bá sọnù kálẹ̀ bá máa tí mo torí ẹ̀ dá wọn. ọlọ́run ọba ní walaqad ba'athna fi kulli ummatin rasula ọlọ́run ọba ní gbogbo àwọn ìjọ tá a bá dá sílé ayé adá wọn ani ibudullaha adá wọn nítorí kan máa sin ọlọ́run ni ipe ẹ̀yin ànábì ọlọ́run agbe yìí dìde kẹ́ ẹ wajtanibu tọ́gùt ẹ jìnnà sí ìlànà èṣù ìlànà èṣù òun náà ní kéèyàn mọ́sẹ̀sìn fọmọfọmọ ìbáda agbóyẹ̀sìn àwọn èèyàn wa nílẹ̀ yorùbá kò kúnná tó agbóyẹ̀sìn wa oye wípé kí ni wọ́n ń pè lẹ́sìn gan-an ọ̀pọ̀lọpọ̀ wa àmọ́ ìmí ìlàmà àmọ́ míì lẹ́yìn náà àmọ́ bí àwọn ẹ̀sìn bó ṣe tóbi jura wọn lọ wa tí wọ́n fi máa wò torí mùsùlùmí ọlọ́run bá aláwọ̀ dá wa ní oníkóntún khayra umma ọlọ́run lẹ́yìn lẹ́ dájú ó kharijati linnas ẹ̀yin làmújáde fáwọn èèyàn ta'muruna bil ma'ruf ẹ̀yin lẹ́ẹ̀ máa pàṣẹ dáadáa wa tanahawna 'anil munkar ẹ̀yin lẹ́ẹ̀ máa kọ̀ bàjẹ́ ẹ̀yin lẹ́ẹ̀ dábàjẹ́ mà wa tu'minuna billah ẹ̀yin nìkan lẹ́ nígbàgbọ́ gidi ẹ̀yin nìkan lẹ́ gbà láàgbọ́ ọlọ́run bá ní àwa lòun mú jáde lápèjúwe wọ́n mọ̀ wá béèrè lọ́wọ́ mùsùlùmí lẹ́ni pé ayúwe mùsùlùm ǹjẹ́ mùsùlùmí ni ọ látara àwọn àdéhọ́kan rẹ̀ látara ìgbàgbọ́ rẹ̀ látara ìwà rẹ̀ látara ìlànà ìjọsìn rẹ̀ yóò dà ká padà sílé kéwù àwa tá a lè lọ́dọ̀ àwọn àfa kàmọ́ lè tẹ́tẹ́rà àwa tá a bá jẹ́ òṣìṣẹ́ tá a ráyè lọ́lé kéwù kàmọ́ lọ hálíkọ̀ níjọ́ sunday káwọn afọ ọmọ kọ wá ń kéwù kàmọ́ lọ́lé kéwù ọmọ kékeré kàmọ́ lọ́lé kéwù àgbà eléyìí yóò jẹ́ ká wáyé ọlọ́run Allah subhanahu wa ta'ala ó jẹ́ yíwa pé àwọn ànábì ọlọ́run ọba òun ò torí kankan gbé wọn dìde bí ìbá jẹ́ pé kan wá kọ́ wa lẹ́sìn ẹ̀wà rí àlẹ́ ìbáàdà ẹ̀sìn táàfi sin lọ́wọ́ báyìí àmú wa ashman mimma ya'taqiduhu kathirun minan nas min mujarrad as-salah was-siyam waz-zakah wal-hajj ọ̀pọ̀lọpọ̀ wa lè ní àgbẹ̀sìn yìí ẹ̀sìn ní ó kó gbogbo nǹkan sínú ni tí wọ́n bá ní lágbájá yín sẹ̀sìn gbogbo nǹkan tọ́lọ́run fẹ́ ní ọmọ ṣe ọ̀pọ̀lọpọ̀ wa lè ní àdìọ́kàn wa níta pẹ̀lẹ́sìn nìkan òun náà ní pèsè bí ìṣẹ́bọ̀ lóòótọ́ ẹ̀ṣẹ̀ ni ìǹkẹrùn ìgbàwẹ̀ ìyọ̀sàkà ìlọ́mọ́kà gbogbo ń tọ́ dárúkọ ẹ̀ṣẹ̀ ni àwọn náà ní àríkánù Islam àwọn erigun ẹ̀sìn Islam ìjẹ́sìn ti tán lẹ́yìn àwọn èyí tá a dákọ̀ yìí ọlọ́mọba aláàlá amọ́lẹ̀ fún wa nínú àyà tó pọ̀ ní alukur'an anábì sọ nínú àwọn àdìsí tó pọ̀ rẹpẹtẹ ipe ẹ̀sìn pọ̀ rẹpẹtẹ bàbá wa sheikhuna sheikhul Islam ibn Taymiyyah rahimahullahu ta'ala wa wasi'a àwọn ọlọ́run wá lò sábàbí fún wa tán já gbọ́ kí ni wọ́n ń pè lẹ́sìn yìí لاستقرائه لكافة النصوص القرآنية والأحاديث النبوية الشريفة الصحيحة nígbà tí wọ́n tójúbọ̀ ní koran wọ́n tójúbọ̀ ahadithi wọ́n wá fàyè sí jáde wọ́n ní gbogbo àwọtajẹ́ mùsùlùmí kámàtàrà wa ní tí wọ́n pè lẹ́sìn al-ibadatu ismu jami'un li kulli ma yuhibbuhu Allahu wa yarda wọ́n ní tí wọ́n pè lẹ́sìn òun náà ní orúkọ ọ̀kan ní tó kójọ kí ló kójọ gbogbo ntọ́lọ́wọ́n bá aláàbá ti fẹ́ ká máa ṣe ni wọ́n pè lẹ́sìn wọ̀yọ̀rọ̀dọ́ gbogbo ntọ́lọ́wọ́n bá aláàbá ti yọ́nú sí fún wa ká máa ṣe ni wọ́n pè lẹ́sìn mínàlẹ̀ àkọ́wálì bóyá náà àwọn ọ̀rọ̀ sísọ ni wọ́n lè àmàlì àbáwọn aṣẹ́ az-zahira wal-batina èyí tó hàn àbẹ́yìí tó pamọ́ ìtàǹgbọ́yé nínú definition wọn nínú ìtumọ̀ gbogbo tọ́lọ̀ọba aláàbá ti ní ọmọ ṣe tọ́ọ̀bá ti ṣe ìbádà bóyá ìtọ́lọ̀ ni ọmọ sọ ni àbí ìtọ́lọ̀ ni kọ́ ọmọ ṣe ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa wọ̀dà ìbádà tu ìbádà ọwọ́ kójọ sínú kan mẹ́ta alákọ̀ọ́kọ́ ìmánu bela shirik ètí wọ́n ń pè ní ìbádà ipe òun sin lọ́n ẹrú ọlọ́run ni ọ́ mùsùlùmí gidi ni ọ́ òun ni kò nígbàgbọ́ sọ́lọ́n kọ́ ọmọ wa ìbádà tún bìlàríyá wọ́dà bìdà kó o nítorí ọlọ́run lẹ́yìn náà kọ́ ọmọ wa sin ọlọ́run níbàámu bá nàbí sì gbé kalẹ̀ ẹlẹ́ẹ̀kẹta akhlaqun tayyiba hasana kọ́ ọmọ wa wùwà dáadáa sí gbogbo ẹ̀dá ọlọ́run àti gbogbo àwọn ìtọ́lọ́run bá dá tọ́lẹ́mìí kọ́dà bí ìṣe èèyàn nínú àwọn ẹranko nígbà náà ní ìsìláàmù rẹ̀ náà tó gbé àmọ́ kó mú kan kó fi kan lẹ̀ ọlọ́run bá ní udkhulu fi sílìmì káàfà ọlọ́run bá ní ẹ ti dàjì ara sínú ìsìláàmù ẹ kó gbogbo eríkèríkè ara yín sínú ẹ̀sìn ẹ̀wọ̀ inú ẹ̀sìn pátápátá bá ti máa rí ìgbàgbọ́ lára yín bẹ́ẹ̀ náà ni ká máa rí ìjọsìn lára yín lẹ́yìn náà ni ká máa rí wàrí lára yín ẹlòmíín mú ìgbàgbọ́ akídà rẹ̀ lálàáfíà àmọ́ tó bá ti di abala àásìn lọ́hùn ọ̀tọ̀ ní tá nábì ní oṣù ọ̀tọ̀ ní tí wọ́n máa ṣe bídíà ni wọ́n máa ṣe eléyìí ni ti jábọ̀ ẹlòmíín onígbàgbọ́ akídà rẹ̀ ọ̀sáǹdì ọ̀làkídà ìbádà rẹ̀ kò sí bídíà ń bẹ̀ àmọ́ tẹ́ bá jòkútì ẹ rí i pé ìwà rẹ̀ ló burú jù kò nígbàgbọ́ òun ṣẹ̀sìn ọ̀wá níwà wọ́n wá ní bí wọ́n ṣe dáa tó ìwà nìkan náà ni wọ́n ní wọ́n lẹ́sìn àmọ́ wọn níwà wọ́n tàn ọ́ ni ẹni tí ó bá níwà kò lẹ́sìn wọlé ìbádà tó àníwà àwọn ìjọsìn tá lè mójútó tá máa fi jọsìn fọ́lọ́run ọba wa tá fi di olùjọsìn tá fi di mùsùlùmí gidi ìbádàtun kọ̀lìbíyà òun náà ni ìjọsìn ẹ̀mí òun náà ni ìgbàgbọ́ wa ó gbáralé Ọlọ́run nìkan ó bẹ̀rù Ọlọ́run nìkan ó máa retí orí lọ́dọ̀ Ọlọ́run nìkan ó máa wá sọ pẹ̀lú Ọlọ́run ọba nìkan ó máa wá ràn lọ́wọ́ pẹ̀lú Ọlọ́run ìjọsìn rẹ̀ ó mo ẹ̀yìn ẹ̀yin olùgbàgbọ́ òdodo ó tún wá ní àmínú bìlà ẹ o nítorí àwọn bá sọ ni pé ẹlẹ́ si ṣe àlékún gbàgbọ́ yín ẹ má jìnnìmá ni ọbọ̀ o olùgbàgbọ́ òdodo ní àmínú dún ní ẹ ọbọ̀ o ẹ jì àdánwò gba ẹ jì ìkẹta fún yẹn gba lára yín ẹ sóòlì yìí gbà nábì gbọ́ kẹ́ dáadáa kẹ́ jẹ́ jẹ́ ẹni tí ń tẹ̀lé nábì kẹma tẹ̀lítà nàbì wal kitabi allazi nazzala ala rasulihi lẹ́yìn náà kẹsì wàá gba alukur'an tíra ta sọ kalifa nàbì ọlọ́wọ́n bá ń pàtàkì nǹkan mẹ́ta fún wa ń bí ọlọ́wọ́n ni ẹ̀sàlẹ́kùn ìmánìyàn májì ìmánìyàn bọ́ àkídà ìmánìyàn rẹ̀ májì ọbọ̀ lẹ́yìn náà súnà rẹ̀ májì ọbọ̀ lẹ́yìn náà kur'an dìmá dìmá kur'an dìmá alukur'an kọ́ ọmọ lóun tó wà ń bẹ̀ kọjọ́ jẹ́ ìwé ìtọ́ka ìwé ìmọ̀nà fún ọ gbogbo tó bá ní ọmọ ṣe jìnà sí ìtọ́bá ni ọmọ ṣe máa ṣe tóró náà níwé oríire eléyìí o náà ni ìjọsìn tọkàn ìbádàtún bàdàníyà àwọn ìjọsìn tarawa tó jẹ́ pé eríkèríkè ara láàmà fi ṣe kàṣọ́lá gẹ́gẹ́ bí ọ̀run kíkí ọmọ kẹrùn ló fi jẹ́lẹ́sìn kọ́ wá ní ìwọ́gbọ́lọ́gbọ́ àmọ́ irun yẹ wo lè kí o lè kírun irun kíkí náà láti mọ̀ pọ̀ gbọ́lọ́gbọ́ ẹlòmíì ọlọ́run bá ní kul ibadiya alladhina amanu yuqimu ssalah ọlọ́run bá ní ẹ bá mi sọ fáwọn ẹrú mi tí wọ́n ti gbà mí gbọ́ yuqimu ssalah ká máa kírun o ká máa kírun ìrun iná ni ó jẹ mọ̀ kí wọ́n gbà mí gbọ́ ọgbọ́lọ́gbọ́ ò kírun ó wá ń kòwé dáadáa òun fi ọlọ́run nìkan lọ́mẹni tí ń ṣe wọn àárí ọmọ mọ́sálásí ó kírun nulẹ̀ ìwọ́n tó jóbìnrin ìwọ́ ọkùnrin ọwọ́ mọ́sálásí ọlọ́run lọ́mẹni tí ń sìn ọmọ kírun ni irun kò kírun yóò lòun ò sí wàyí òun délé olóṣàrí òun délé ológun rí irun yìí nìkan náà ni èyí di mùsùlùmí gidi ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam lẹ́yìn náà wọ́n máa gbàwẹ̀ Ramadan ọlọ́run bá ní yáyọ lẹ́tìnà amanu kutiba alaykum siyam ọlọ́run bá ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo mo ṣe àwẹ̀ Ramadan ní dandan fún yín tí ọba ti rẹ̀ ọ́ tó sì ń travel tó sì jẹni tó sì bímọ abẹni tí ń ṣe haid tí ń ṣe menstruation ọlọ́run ní dandan ní kó gbàwẹ̀ ọwọ́ kírun ó òun kírun ó àbọ̀ ń gbàwẹ̀ ò kírun ọ̀tí wọnú Islam lẹ́yìn náà alhajj kalọ́mọ́ kàtàbá lówó lọ́wọ́ eléyìí ní ṣe pẹ̀lú owó àti kójú ọ̀nà ọ̀dà ọlọ́ni wa atimul hajja wal umrata lillah ọlọ́run ọba ní ẹ̀lẹ́ ṣe hajj ẹ̀lẹ́ ṣe umra fún ọlọ́run Allah ẹ má ṣe nítorí àwọn èèyàn ẹ má lẹ́yìn lọ́mọ́kà ọwọ́ adá góòlù sí gbogbo ẹnu ọgbọ́n tọ́lọ́run ọba rẹ̀ ẹ̀sìn torí ọlọ́run ìjọsìn ní ẹ̀sìn ní àìsèkárí ni pẹ̀lú ẹ̀sìn lọ́lẹ̀ yọ gbogbo mọ́nà wọn tó tò sẹ́yìn rẹ lọ́lẹ̀ yọ dànù tọ́kọ́ fẹ́ pàdé ọlọ́run dáadáa nítorí pé ìwọ tó fi nǹkan sẹ́yìn ó sì ń torí ọlọ́run ó fi nǹkan sẹ́yìn káwọn èèyàn kan lè bá mọ̀ pé ọlọ́mọkà náà ni gbogbo àwọn ẹ̀sìn rádaràdá báyìí ó ká ti stop ẹ̀ ńlẹ̀ yorùbá ẹ̀yọ́ máa azaka nínú ẹ̀sìn lọ́wà ẹlòmíì ún ń gbà wẹ̀ àmọ́ kò lè fowó ẹ̀sẹ̀ rẹ̀ ọlọ́run ní wà á kímù sọ́lá ọlọ́run bá níbẹ̀ sí ń kírun wà á zaka lẹ́sẹ̀kẹsẹ̀ bá ti kírun tán bí zaka bá ti wo owó yín ẹ̀yọ zaka àṣẹ kan náà ló àti zaka wa gbogbo aláàmà kírun àmọ́ gbogbo aká lè yọ zaka ọlọ́run wá ní gbogbo yín kírun ó tún ní ẹ̀yìn tí zaka bá wo owó yín ẹ̀yọ zaka àṣẹ ni ẹ̀sìn ni ká máa bòyàn lówó ọwọ́ àgbà aládá lọ́dọ̀ ọlọ́run ẹlòmíì ni ogun ni owó tíntín báyìí tọ́lọ̀ ní kó fún tálíkà iná lọ há mọ́wọ́ tàdán wò fi lẹ́yìn náà yóò tún wá jọta ọlọ́run ọlọ́run tún wá fi síná níjọ́ àlìkìyàmà kó tó fi sálì jánà torí ẹni tí ọba ní ìmánì nìkan ní ọ̀pẹ́ nuna ẹ̀yọ́ màá yà mí nínú ẹ̀sìn wa ìdí àwọn orígun ìsìláàmù márààrún yìí nìkan náà lẹ̀sìn wá ṣe o o o kò sínú àwọn orígun ẹ̀sìn islam yìí tó jẹ́ pé bọ́ ọba ṣe ọlọ́run bá aláwọ̀ fi ọ sínú àlìjánná alẹ́kọ́lùkọ́ hasan ara rẹ̀ náà ni ìwà rẹ̀ ìwà rẹ̀ ìwà ẹ̀yọ́ miami ìwà ẹ̀yọ́ miami ìwà anẹ́bí tá ń tẹ̀lé ìwà lọ́lọ́run fi ròyìn ẹ̀ ó ní wà innaka la'ala khuluqin azim ọlọ́run ọba ní eré anẹ́bí ìwọ ni ìwà rẹ̀ dáa jù ìwà rẹ̀ má dáa ọlọ́run laqad kana lakum fi rasulillahi uswatun hasana ọlọ́wọ́n bá ní mo gbé Muhammad kalẹ̀ fún yín ẹ máa kàtá ẹ̀ ẹ máa ka hadisi rẹ̀ ẹ máa kọ́sẹ̀ rẹ̀ lérí gbogbo àwọn àwa rẹ̀ tọ́lọ́wọ́n bá ń bọ̀ dá tán ọwọ́ àtúnṣe. nígbà wọn bí yàwó Aisha radiyallahu anha wípé dákun mọ́sá ìsàlàyé ìwà nábì fún wa bóòlù ànábì ṣe máa ń wùwà ó ní khuliquhu al-Qur'an ó ní sẹ́bẹ̀ al-Qur'an gbogbo tó lọ́nà àmà ṣe tọ́wà ń bẹ̀ ànábì ṣe ìwà rẹ̀ ìbáàdà ni o èèyàn màyá mi ó lè má gbàwẹ̀ kọ́ má kírun kọ́ lọ mọ́kà kò sì nígbàgbọ́ tó bá fi àwọn ìwà kan lẹ̀ tó bá ń wo àwọn ìwà kan ó lè wọ ẹnìkan tó wà nìjànà ànábì ní iná rọ́jùlá ànábì ní arákùnrin kan láyò dídí kò bí wọ́n yìí pẹ̀lú wà dáadáa rẹ̀ a sì mú lépa bá dáràjá ti kọ́ ìmì lẹ́yìnlá sọ ìmì nàárọ̀ a sì wá mú lépa bá àwọn akírun náfílà tí wọ́n máa ń kírun gan-an ohun èsì ṣe náfílà lẹ́yìn ọ̀ràn yàn lẹ́yìn náà lẹ́yìn Ramadan kìí gbàwẹ̀ súnà a wà mú lépa bá wọn látara ìwà rẹ̀ kan tó wù yóò wà wà láàrin àwọn aláwẹ̀ yóò wà láàrin àwọn tí wọ́n dìde lò kìí sì dìde lẹ́yìn náà kìí gbàwẹ̀ lẹ́yìn ọ̀ràn yàn ẹ̀yọ́ miami látara wà wọ́n sì gbèsè kú àwọn akẹ́rùn lóru àtàwọn agbàwẹ̀ súnà kí ló gbé débẹ̀ ìwà rẹ̀ àkọ́kọ́ ìwà òun náà ni bẹ́rù rẹ̀ wà dìde bóò ló ṣe máa ṣe dáadáa sí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ tọ́lọ́wọ́n bá lò ní sábàbí fún ọ tó fi wálé ayé ọlọ́lọ́dà o àmọ́ àwọn ni wọ́n dá omi jọ bàbá rẹ̀ dá omi ẹ̀yìn kan jáde lára ìyá ẹ̀ méjèèjì wá fèrè sọ́ra wọn ìwọ wá jáde ńbẹ̀ bó o ṣe ń lọ ìdajì pàtì ara rẹ̀ bàbá ẹni ìdajì pàtì ara rẹ̀ tó kù níyà ẹ̀ sórí pọ́jọ yá rẹ̀ sórí pọ́jọ bàbá ẹ̀ àfi kọjú àwọn méjèèjì papọ̀ sórí bọ́ bá ti gbàgbé bàbá rẹ̀ àti ìyá ẹ̀ ọ gbàgbé ààrẹ ọlọ́wọ́n bá ní wa qada rabbuka alla ta'budu illa iyyah ọlọ́wọ́n bá ní mo ṣe dandan ọba yín ti ṣe ní dandan fún yín ipe ẹ̀ gbọ́dọ̀ sin kan mí lẹ́yìn ọlọ́run ẹ má sin òòṣà ẹ má sin egúngún wa bil walidayni ihsana mo tún wá ṣe ní dandan kẹ́ ẹ má ṣe dáadáa sáwọn bàbá yín àti ìyá yín tó bí yín ẹ̀rí ibadatullah wal ihsanu ila al walidayn ọlọ́run kó méjèèjì papọ̀ ibi tó lágbára dé ọ ma ṣe dáadáa sọ́lọ́n ọ ma ṣe dáadáa sáwọn òbí ẹ̀ anábì ní rídọ̀ Allah ìfẹ́ rídọ̀ wàlìdẹ́ anábì ní ìgbà tọ́lọ́n bá ń yọnu sí ọ òun náà nígbà tínú àwọn òbí rẹ̀ bá ń dùn sí ọ nígbà tọ́lọ́n bá aláà bá ń dunnú sí ọ nígbà náà làwọn òbí rẹ̀ máa dunnú sí ọ táwọn òbí rẹ̀ bá tún dunnú sí ọ ọlọ́run dunnú sí ọ nù ẹ wo bí anábì ṣe gbé kalẹ̀ fún wa ọwọ́n kírun ọ̀ ń gbàwẹ̀ ọ̀ ń pa bàbá ẹlẹ́kún ọ̀ ń pa àyà ẹlẹ́kún oníwọ̀ ẹlẹ́sìn ni ọ́ a rí gbogbo appearance rẹ̀ pé ẹ̀sìn wà mẹ́ a kó nìdè lóru ọ̀ngbàwẹ̀ ọ̀yọ́ zaka àbábàbà rẹ̀ àtìyá rẹ̀ ọ̀hún hàn wọ́n lè mà ọ̀gbọ́rọ̀ sí wọn lẹ́nu ọ̀n pa wọn lẹ́kún òun bí ajẹ́ wọn ọwá ń pé ẹlẹ́sìn ni ọ ò tí wọnú ẹ̀sìn o ó dìgbà tó bá mú yẹn náà mẹ́sìn rẹ̀ nínú ẹni sílẹ̀tọ̀ rahim ká máa sokun ẹbí pọ̀ gbogbo àwọn fámìlì bàbá ẹ àtàwọn fámìlì ìyá ẹ gbogbo àwọn ọmọ àǹtí ọmọ bọ́dà ẹ ọmọ ọ̀nkú ẹ lọ́kùnrin lóbìnrin ó gbọ́dọ̀ máa sokun wọn papọ̀ máa sokun ẹbí pọ̀ má máa bẹ́bí jà máa ṣe dáadáa sẹ́bí bẹ́bí bá ń ṣe dáadáa sí ọ ọ máa ṣe dáadáa sí bẹ́bí ọba ṣe dáadáa sí ọ ọ máa ṣe dáadáa sí nítorí pé okùn ẹbí ti so ìbáàdà ni bàbá wa ṣèkè ibùn tèmi àwọn ti sọ fún wa yìí pé àní tábà ti rí nu kọ́ra tọ́lọ́wọ́n bá aláàní ká ṣe ni wọ́n pè ní ìbáàdà gbọ́n bí tọ́lọ́wọ́n bá aláàtí ń bọ́ sọ̀rọ̀ nípa ẹbí ọlọ́wọ́n bá ní wal ladhina yasiluna ma amara Allahu bihi an yusala ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n máa ń sokùn ẹbí pọ̀ okùn táwọn ọlọ́run bá ní kí wọ́n so pọ̀ tá láṣẹ rẹ̀ tá pa láṣẹ ma amara Allahu bihi ọlọ́run pàṣẹ rẹ̀ ó ṣe lófin ó ṣe lọ́rọ̀ ayà wa yakhshawna rabbahum ọlọ́run bá láwọn tí wọ́n sokùn ẹbí pọ̀ tí wọ́n sì ń bẹ̀rù ọlọ́run su al-ithab tí wọ́n sì ń bẹ̀rù kí ìṣòro iṣẹ́ wọn má nira jù àlìkìyàmà ẹni rẹ̀ ni ni kọ́ mọ́ bọ́ọ̀bà wa ń sokùn ẹbí papọ̀ òun ti sẹ́ àlìjáná ni anabi ni yáa yóò nà ẹ̀yọ́ mìíràn afṣu salam ẹ̀ máa sálámà ṣe ra wà àti àìmọ̀ tọ́ám ẹ̀ bọ̀ àwọn èèyàn ló ń jẹjẹ wà sílò arham ẹ̀ máa ẹbí pọ̀ wà sọ́lù bil-layli wà náà niyam ẹ̀ kírun lóru gànjọ́ ẹ̀ máa yan lóru lásìkò táwọn èèyàn ti sùn lọ tadkhulu al-janna ẹ̀ wà al-janna o wọ́n lọ wà al-janna pẹ̀lú kọ́ máa sokùn ẹbí pọ̀ wọ́n wá ní kọ́ wá sí mítí ẹbí ọlọ́fẹ́ ṣe dùá ọmọ tó ń ṣe mítìnì ẹbí ọlọ́lá ju dùhà lọ kọ́ ọmọ sókun ẹbí papọ̀ dandan ni amarala ọlọ́run pàṣẹ ẹni ọlọ́run pàṣẹ pé ọgbọ́dọ̀ mọ́ sókun ẹbí pọ̀ ìmọ̀ sókun ẹbí pọ̀ ojú ká máa ka Kùránì lọ ìmọ̀ sókun ẹbí pọ̀ ojú ká máa ṣe lá ilà ilà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn ìbádà tá a mójútó tá a fi jẹ lẹ́sìn òun náà ní pé ká dànù ẹbí ó wá gbẹ̀sìn gbogbo ẹbí wọn wá rí ọsán ọ̀yà sí wọn mọ́ wọ́n mọ̀ sí dáadáa sí wọn nítorí wọn ọba fẹ́ tẹ́lẹ̀ bá ní kọ́ wá ṣe lò níṣe al-ihsan ìdàdíjáre wọ́n mọ̀ sí dáadáa sáwọn níbọ̀ rẹ̀ bóyá wọ́n jẹ́ muslim àbí wọ́n ṣe muslim ọlọ́run ló pàṣẹ bẹ́ẹ̀ ìṣe dáadáa sí níbọ̀ ẹ̀sìn ni alájọgbé rẹ̀ tẹ́jọ ń gbé tẹ́jọ rálẹ̀ papọ̀ tẹ́jọ kọ́lé papọ̀ tẹ́jọ gbalé papọ̀ tẹ́jọ wà ládùúgbò ọlọ́run ni wa'budullah ọlọ́run ọba ni ọ máa sin ni ẹ máa sin ọlọ́run wala tushriku bi shay'a ẹ má ṣẹbọ <laughs> ẹ má ṣẹbọ ẹ má fi nǹkan kan ṣẹbọ sí mi ọlọ́run shay'an wabili walidayni ihsana ẹ̀sìn dáadáa sáwọn òbí yín ẹ̀sìn ní ọ wabili kurba gbogbo àwọn fámìlì yín ẹ̀sìn dáadáa sí wọn àwọn ẹbí wal yatama gbogbo àwọn ọmọ òrukàn ẹ̀sìn dáadáa sí wọn wal masakin àwọn tálíkà tá gbowó lọ́wọ́ wọn tá sọ wọ́n dolo sí ẹ̀bùn wọn ẹ̀sìn dáadáa sí wọn wal jari dil kurba àwọn níbọ̀ rẹ̀ tí wọ́n jẹ́ ẹbí rẹ̀ ẹ̀sìn dáadáa sí wọn wọ̀lẹ̀járe jónòb àwọn níbọ̀ tí wọ́n ṣe bí ẹ̀ tẹ́jọ́ wà papọ̀ ọlọ́run bá ní ẹ̀ṣẹ̀ dáadáa sí wọn ẹ̀sìn ni aláàlọ́pàṣẹ bẹ́ẹ̀ ọ̀ndà mẹ́tìn rú ládùúgbò mẹ́tìn landlord ọ̀hún ṣe kẹta ládùúgbò ọ̀ndà street rú wọ́n ń pẹ̀lẹ̀ lálàájì ń pẹ̀lẹ̀ lálàájà ń pẹ̀lẹ̀ lẹ́lẹ́sìn ń pẹ̀lẹ̀ láàfà ń pẹ̀lẹ̀ ní búrọ́dà ọ̀ndà dúgbò rú ó ṣe dáadáa ọlọ́run bá aláàánú máa ń pọ̀ láṣẹ nù Kùránì bóyá rò pé àríkánu islam nìkan ni wọ́n pè lẹ́sìn gbogbo tó wà ní kòrárì pátálẹ̀sì anábìlẹ̀ oúnjẹ kọjọ́ kan jìbìrì lọ́wọ́ bá wọn wọ́n jọ sọ̀rọ̀ fá títí lérí ìdúó wọ́n jọ dúó sọ̀rọ̀ fá nígbà wà lọ tán anábìlẹ̀ máa zálà jìbìrì lọ yóò sí ní bìrìjáàrì jìbìrì lọ wà pẹ̀lú mi látàárọ̀ ìwọ́n kìlọ̀ fún mi nípa níbọ̀ mi àtàkọ̀ náà tó kí n sì nǹkan báyìí fún kí n sì nǹkan báyìí fún nǹkan báyìí kí n má ṣe kí n má ṣe nǹkan báyìí kí n má ṣe nǹkan báyìí ọ wá tẹnu mọ́ títí débi pé mo wá rò pé ṣé kò ní ní kí wọ́n pín ní ogún mi tí n bá jáde láyé ọkàn wá sọ ọ́ dé àmọ́ mo rò ó débẹ̀ pé bí sísọ lọ yìí ṣé kò ní sọ pé kí wọ́n fún níbọ̀ mi nínú àwọn ogún mi tí n bá jáde láyé látara tí jìbìrì ló ń sọ fún mi pé kí n máa ṣe fún níbọ̀ mi ọwọ́ wà ládùúgbò ọlọ́lẹ́sìn ni ọ àwọn níbọ̀ rẹ̀ gbádùn rẹ̀ ọ̀ ń bá wọn jà irú ẹ̀sìn wo nìyẹn irú ẹ̀sìn wo ló gba yẹn lẹ́yìn náà nínú ẹ̀sìn wọn náà ni bẹ́rù muslimin ká máa ṣe dáadáa non-muslim ẹni tí ìsìn mùsùlùmí ká máa ṣe dáadáa sí ni ẹ̀sìn tí ń sìn lóní bá sìn àmọ́ máa ṣe dáadáa sí lópin ìgbà tí ọba gbàdá lọ́wọ́ fún òun fẹ́ pa ọ́ kò gbé ìbọn lọ́wọ́ fún òun fẹ́ yìn ọ́ níbà kò sí lóun ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ẹlẹ́sìn àbọ̀rìṣà kankan kọlọ́bì kankan náà ẹ̀sìn òsà náà ni bóòlù òsè níṣẹ́ ẹ̀sìn kankan kéèyàn má lẹ́sìn kankan tí ń ṣe ẹ̀sìn lòun náà ẹ̀sìn bọ̀rìṣà ni ẹ̀yàn máa yá mi nínú ẹ̀sìn wa gbogbo ẹlẹ́sìn kẹsìn tí èyí ṣe mùsùlùmí tí wọ́n bá ń bẹ ládùúgbò yín nínú ilé yín níbi iṣẹ́ yín ọlọ́run bá ní èmi ọlọ́run pa yín láṣẹ kẹ́ ẹ máa ṣe dáadáa sí wọn ọlọ́run ní la yanhakumullah anil ladhina lam yuqatilukum fid din ọlọ́run ní wọn ò rẹ́dì láti pa yín nítorí ẹ̀sìn walam yukhrijukum min diyarikum wọn ò dẹ̀ lẹ́yìn jáde kú nínú lẹ́yìn wọn lẹ́yìn kó lu an tabarruhum wa tuqsitu ilayhim ọlọ́wọ́n bá ní èmi ò ní kẹ́ máa ṣe dáadáa sí wọn o dáadáa mo ní kẹ́ máa ṣe sí wọn an tabarruhum bir wọn máa ṣe dáadáa sí wọn ẹ máa ṣe déédé pẹ̀lú wọn ẹ níyàn wọn jẹ ẹ ní sàbòsí fún wọn torí ẹ̀yin kí wọn ò sìn ọlọ́run wọn ò sìn ọlọ́run tí wọn ò sìn lọ́wọ́ ní kẹ́ ṣe dáadáa sí wọn yìí tọ́lọ́lọ́ náà sì dáadáa sí wọn ń fún wọn lọ́mọ ń fún wọn lówó ń fún wọn lójú ń fún wọn lómi wọ́n kì í kán bọ̀lẹ̀ lóko wọn irúgbìn jáde fún wọn ọlọ́wọ́n bá aláà ó ní ẹ ṣe dáadáa sí wọn lókùgbà tí wọ́n bá ti láwọn fẹ́ pa yín inna Allaha yuhibbul muqsitin gbogbo ẹni tí bá ń ṣe dáadáa sẹ́ni tí ì ṣe mùsùlùmí ọlọ́wọ́n bá ní mo nífẹ̀ẹ́ rẹ o tó kálukú máa ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ àmọ́ nípa pé a ṣe dáadáa táyé síra wa a sànù ara wa a bùnra wa ní nǹkan a yàrá wa ní nǹkan a dúró tì tọ́ bá níṣòro ẹni tí ṣe mùsùlùmí a máa fún lóògùn a fún lówó a fún láṣọ a fún lóúnjẹ sórí kọ́ máa ṣe dáadáa sẹ́ni tí ṣe mùsùlùmí tí ó sì jẹ́ pé kì ṣẹni tó fẹ́ pa ọ́ nínú wọn ọlọ́wọ́n bá ní ẹ̀sìn ni ẹni bá ti ṣe bẹ́ẹ̀ ó ti wà nínú àwọn àhíbáùlà ó ti wà nínú àwọn ọ̀rẹ́ ọlọ́run ọlọ́run inna Allaha yuhibbul muqsitin òun nífẹ̀ẹ́ gbogbo àwọn tí wọ́n ṣe dáadáa sáwọn tí ìṣe muslim látara bẹ́ẹ̀ ó lè gba islam ó sì lè má gba islam kádàrá lè kó lélẹ́rí àmọ́ yọ́ máa pé islam dínú rahman ẹ̀sìn dáadáa ẹ̀sìn ọlọ́ni á tẹ̀síwájú lọ́la pẹ̀lú yọ̀ǹda títí ọlọ́run bá wa àwọn tí èso tí wọ́n ń gbàbẹ̀ wọlé láti sọ wádọ̀ mọ́ náà láti bá ṣe wà jẹ́ abẹ́lẹ̀ nínú àánú rẹ̀ nínú wàbá tàwé kọ́lọ̀dọ́ sàǹfààní fún gbogbo wa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum salaam wa rahmatulahi wa barakatu. adá ọpẹ́ fún allah subhanahu wa ta'ala ọlọ́mọba tó ṣe ọlọ́run fún àwọn sheikh wa fadilatu sheikh kọmọrùdín yunus akóredé hafizahullah láti tún dá wa lẹ́kọ̀ọ́ lórí àwọn ìran ọ̀ràn ìjọsìn àbí Allah subhanahu wa ta'ala kọ́lọ̀mbà pé máṣá ìṣe àwọn ìjọsìn náà ní rọrùn fún wa kọ́lọ̀mbà kí ó wà gbà lọ́wọ́ wa ẹ̀pàdé wa ní ọ̀la níbi tá ti máa tẹ̀síwájú ní abala ìjọsìn àwọn ìjọsìn wo ló yẹ kí mùsùlùmí máa ṣe tó jẹ́ pé púpọ̀ nu wa àti ń gbé wọn sílẹ̀ àbí Allah subhanahu wa ta'ala kọ́lọ̀mbà pé máṣá ìfẹ́ mi wálẹ̀ jù báyìí lọ subhanakallahumma wa bihamdik